النبي صلى الله عليه وسلم كما جاء من حديث ابن ابي العاص والحديث مخرج في المستدرك من الحاكم في اسناد صحيح قلت له صلى الله عليه وسلم جيدا يدرس الايمان في دون يحدثه كما يكفي القوم قلت له صلى الله عليه وسلم يرجع إيماني يوم ما يكون يجب أن تكون فقال الله أن يجد إيمانكم lójúmọ́ ẹ bá ti ń jí akọ́kọ́ máa lọ ọ̀sán ọ̀sán la ìpè méje má nìkan ni ó bàtà sọ̀rọ̀ láàrin aláṣẹ àti aláṣẹ ètò ibẹ̀ ni ẹ̀ ìjọba ọba alówó ọ̀tá láti bẹ̀rẹ̀ ti gbó. ẹnì kan wà ní mọ̀yàtọ̀ láàrin aláṣẹ àti aláṣẹ ètò àfẹnjọ́ bàbá bá jẹ́ kí ọmọ nípa ẹjọ́ bá jẹ́ ọmọ nípa tó àbí mẹ́rin ìlà òmìnira yóò bá ẹni ọlọ́pàá orí o àfa àjọpé yóò wà tí ti àfa alágbẹ̀yé ònìjà àti tòkòtò ìdí alágbèjì ní ìjẹjọ àbọ̀rọ̀bọ̀ lọ́rọ̀ ìdájí. Onídàbẹ̀ yìí náà ìṣá àbọ̀ ní ìṣá Tọ́wọ́ wá tí ní ó ní àpáta A sọ ìdíjẹjọ́.

lórí ogún nítorí wọn náà lọ dálẹ̀ ó ló tún ẹgbẹ̀rún èyí tó wọn náà lọ dálẹ̀ tí ò lọ́wọ́ ń gba tó fún bó ṣe ń fẹ́ ó tó kéèyàn wá nà ẹni lọ́nà tó ṣe kéèyàn tó lórí ọmọ ọmọ tó sọ́mà lọ sí àwọn ọmọ tààdá. wọ́n ti kọ́lá bí lọ́nà wọn àfà wọ́n ní ìdá. Thank you. ó lara lára àbí àwọn àbọ̀rọ̀ tẹ̀lé àwọn afẹ́rẹ́kẹ́fẹ́ lára rẹ̀ láti rí pé ọmọ yìí bó ti tẹ̀lé ìkọ̀lá lára tí wọ́n fún máa pé wọ́n ti ẹ̀ láti irú ọmọ bẹ́ẹ̀ á sí ilẹ̀ tó láti bí. bẹ́ẹ̀ lè àwọn ní tí wọ́n sàlàyé pé ọmọ kọ́dà ó jẹ́ wípé iṣẹ́ ìmẹ̀ àbó ti tí ò lè kú lára ìkọ́dà kọjá tó. Irú ilé ìdájọ́ síwájẹ́ tàbí títọ̀ máa ń pàdé rẹ̀ tó bá jẹ́ kọ́kọ́ ẹ̀ Insha Allah ikú tàbẹ́ rẹ̀ sọ̀rí máa kúkú nánú. Insha Allah subhanahu wa ta'ala yóò tètè lò kí yóò máa mórí ìdí mi nítorí pé láńdà àbúrà máa sára. Ìjọba lè fún ìfàwọn bẹ́ẹ̀

ara lè ní ó sì lè padà ṣokùnfà kẹ́lẹ̀ lọ́bọ́ kápẹ́ tí wọ́n bá ń rò wọ́n kù dáadáa. Sáyẹ́pẹ́ tí ń rò bá ọmọ ẹ̀ wípé ó lè ṣokùnfà kẹ́lẹ̀ lọ́bọ́ kápẹ́ tí wọ́n bá wọ́n kàn pé ara tẹ́lẹ̀ o wọ́n bẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àkọ́kọ́ ó lọ àwọn àká tí wọ́n ọkùnrin tó bàtà ìdájọ́ ọ̀sán ǹjẹ́ ọ̀sán ọ̀hún wà wálẹ̀ lọ́dọ̀ tó sọ rẹ̀ wọ́n fọ ọlọ́mọ tí òsì lè gbé sọ́dọ̀ wa. Nà mọ́sálà ni tẹ̀kùnmí nínú ìhàn nílé ìdá تعدى أو فرق في الاختلاف بقدر موضع تكفل موضع المقصود أو جاوز القدر إلى الحشفة أو إلى بعضه إلى بعضها ما الحكم في هذا؟ إذا ẹwọ ẹsìn Amẹ́ríkà yóò tó lè ní ìfòsí dúró ẹ̀ lọ. Bọ̀dá ẹ̀kọ́ kẹ̀kẹ́ máa bàtà láwọn ọ̀nà tẹ́lẹ̀ nígbà ìfọ̀kànbalẹ̀ òun náà ṣe àìsílá. Pápá bí iṣẹ́ ọba ìkókókó ẹ̀sìn náà ní kí ni o ní yìí lẹ́yìn ẹ̀ kọjá kó ọ̀rẹ́ náà ní kí ni o ní àlàáfíà. Tọ́ba wa jẹ́ nínú ìdí ń dábẹ́ sọ́mọ̀ yìí, ìdí ìdí ń dábẹ́ lọ. Bọ́lá bá dákẹ́ lọ, kí ìdájọ́ rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àti. ẹ̀wù bí ẹ̀sìn sí mẹ́rìnlé. Nàá wọ́n ilẹ̀ yàrá gba àwọn ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ tó ń dàbí. Fúra wọn náà lè fún ara wọn fún ara wọn pé òun náà ti dá sí wọn ìfẹ́ náà àdìmọ̀ àwọn ti jọ wọn yẹn díẹ̀ díẹ̀ tó ti ń níbẹ̀ tó á bọ̀ ẹ̀kọ́ ìgbẹ́ tó bẹ̀ ọ́ lọ́sẹ̀rẹ̀ yọ lé ẹgbẹ́ ẹ̀yọ̀ ọ̀jẹ́ ẹ̀yọ̀ ọ̀já àtọ̀tọ̀ ọ̀rọ̀ ìpàdé àwọn. الغالبية عندها ضغط كل العرض أفراح قطع رأس النوم عديد كل العرض ثم عندنا كده عديد كل العرض قولي أتريد أن تردني كما رددت بالعزة إني لحبنا من الجنة أبو فاتح فرقوت لم يشفنا لا بدا من شوق من الوزن قلبي يكون مرضون ودا Kita kita kita kita kita kita kita kita ó tún lè fi tó tún nínú fúrẹ́kà tó wáyé fún gbọ́dọ̀ fúnra. Àwọn àgbàlá kọ́ni àjẹkù mo mọ̀ sí bí wọ́n dà kọ́ ìdájọ́ ọlọ́run ló ṣe wá ọlọ́run wọn láti pàṣẹ ní ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ o. Wọ́n sọ̀rọ̀ pé lọ́ọ̀rù ibi tí ó fi ìdàgbà tó tọ̀ ó tún lè padà nígbà tí wọ́n wà padà ó bá bàtà sábà bẹ̀rẹ̀ ní ìgbà àbọ̀ wọn àtàrà sọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyẹn ọjà kẹta àtìdájọ́ fún ọ torí tí wọ́n bá tàyọ̀ bàtà tó ọmọ ìyọ̀ wàjà nàlá ìyẹn ni أي الفكر قل أن يخوض الذين لها على الاستقامة ọwọ́ awọ ìwé ìfowó sọmọ sọwọ́ káàkiri yóò sọ fọmọ yìí dàgbà tó ti náà yẹ wọ. gbogbo sábà wọn ló ń sọ wọn lọ sọ ilé ayé ilé yóò yá wọn lọ sẹ ilé yóò sẹ torí ẹsẹ yọ kan ẹni tó tó wá sí inú àwọn ọ̀hádà ìṣọ̀kọ̀ọ̀gá sábẹ́ yìí ẹni wọn gbọmọ sọlọ ìwọ ọ̀gbẹ́ ìṣe dàgbà sẹ́yìn ìṣe dáadáa fún àti ìṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìṣe dáadáa tó o bá ti àtọ̀ tó náà tí o bá tó rẹ̀ tó padà kàkà fọlá. lórí ìdájọ́ ìdájọ́ ọ̀sẹ̀ ni yóò bá wọnú bẹ́ẹ̀ àti yọ̀ọ́ kò fẹ́ kí n bá wọ́n kò sí aṣọ àti ìyá lórí kọ́ lọ́kọ́ lọ́ba tí wọ́n ti. pọ̀ sí ọ̀padà wà fún. Bàbí ìyá bàbí nípò ìyá ìgbà tí ìtọ́ràn ẹ̀mí tọ́jú ọgọ́rùn-ún àti tó dẹ́ ní ọgọ́rùn-ún àti. Tí ọ̀gá bá yà, ó ṣe ẹ̀sọ́ pé ń tẹ̀yà, tẹ̀yà náà bá pa táwọn èèyàn tí ó pa yìí ọgbọ́n lọ́wọ́ wà níṣẹ̀lẹ̀ pọ̀ sẹ́yìn ẹgbẹ́ gbà ní abẹ́rẹ́ gba ìtàn. ọgbà tó ṣe ní ọdẹ́ni ọdẹ́ni ráàmà ọdẹ́ni ìtẹ́ fún náà àwọn èèyàn rẹ̀ pa ẹ̀tọ́ pa yìí. àwọn olùkọ́ àti ìgbẹ́ tó ní àwọn náà tí wọ́n kò ní fẹ́ràn àwọn àti táwọn tó náà. yorùbá ọ̀rọ̀ kéèyàn ní ìlú fẹ́ẹ́ kà mọ́ àwọn ọ̀rọ̀ abájá ọ̀rọ̀ ọ̀pá ní tọ́kù pẹ̀lẹ́ ìgbàjẹ́ ẹ̀tọ́ ti pa ìyẹn kò náà lè lóbi tó ẹ̀yìn lọ́kùnrin ilé ìyàtọ̀ ní àbá kẹfẹ́ kódà ọgọ́rùn-ún àkọ́kọ́ àwọn ọgbà àwọn ẹ̀yà wọ́n máa ń wùdẹ̀ ní àmọ̀tẹ́lẹ̀ ẹ̀yìn yóò wọ́n ní ọgọ́rùn-ún àkọ́kọ́ àwa ló ń lò ní bàbá wa ti lọ da sí lọ́ba náà sí àná. Káwá fi ọdún tẹ̀sí. Lápá ìjọba àti àti ìtàkùn ìjọba náà. Láti ní o. Ẹ bá wọn tó lọ wọ́n sàkóso kò sí àgbo. Bí ènìyàn bá jẹ́ tó ní àgọ́dọ́ lọ́pàá, tí ń dáàbò wọ́n sì ń ṣe sábò. Ṣé ń lè lọ ní pa? ní ọlọ́pàá kan ní ọlọ́run ìjọba ó máa ń bẹ̀rẹ̀ tó bá ti yẹ ìyàwó tó níwájú lọ àmì rẹ̀ lọ́yẹ́ ní oṣù mẹ́rin fún mẹ́fà wọ́n ti yọ. tọ́ba jẹ́ kọ́ńtà fọ́ọ̀mù yọ tọ́ba jẹ́ ìpínlẹ̀ yọ. àkọ́kọ́ ní tẹ́ẹ̀kì yàtọ̀ síra o. èdè wa ló ti sọ yọ ní ọba àwọn ẹgbẹ́ ìbáyìí onídùú èrò lábẹ́ ìdúnwà òde sọ́jà ìjọba kò yẹ orí làmúsí ìfọ̀sàmúlọ́wọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni ó yàtọ̀ síra wọn nínú ìṣẹ̀lẹ̀ àkókò àtàwọn ìṣẹ̀lẹ̀ ìgbà nìyẹn. ìṣẹ̀lẹ̀ àmì ìgbésẹ̀ àkókò ẹni àti ìkàtà ìlera wa. náà wọ́n wà sábà kù. Gbà á tó gbà tó tẹ́tẹ̀ ìbádẹ́ náà tó ń ha omi máa tó àwọn tó bá ṣe é sí ọ̀dọ́ náà àbáwá o. owó ẹni tó bá lọ bá ti lọ jẹ ẹ̀sì. owó ẹni tó bá lọ tó tọ́ إذا الفكرة هذه عارفة إذا بيت عارفين إذا بدل فكرة فكرة يقوى بدل بدل lọ́pọ̀ àwọn àkíyà ìdílé ìlà ìbíyà làwọn ìdílé lòó fífi babajà fífi ìdájọ́ yàn kí wọ́n lè òye tí ń dábẹ́ ọmọ òye ọmọ. tó bá pé ọmọ ẹ̀ bá lọ́pọ̀ ẹ̀fọ́ ẹ̀. sọ náà wà fún olùdí bí àdáwà tọ́jọ́ bọ̀ rọ̀. ó ti wá nígbà wọn àlejò kí ló ṣe ẹ̀tọ́ rẹ̀. wọ́n ní nítorí wípé nǹkan méjì lọ́sẹ̀. Who معقول في أحدهما وغير معقول في الآخر wọ́n yọ ọ̀gá fún ìṣẹ̀ fún ọ̀gá fún ìṣẹ̀. wọ́n ní alákọ̀ọ́kọ́ tọ́jú ẹgbẹ́ tó ń bá balẹ̀ ọ̀gá ìjà náà èdè ẹni àjọ̀dá fún ìṣẹ́ bá ti kékeré lọ́dọ̀ ká. ṣùgbọ́n tó ń lò dé ìlú dé kọjá ẹ̀yọ̀dá fún bẹ́ẹ̀ àjọ̀dá kan àjọ̀dá kan kò lọ́ba ìṣẹ́ fún bọ́ọ̀lù ṣùgbọ́n tó bá jẹ́ tó tọ̀lọ́ ṣe fún ọmọ làjẹ́. Àlùmọ́lùmù àlùmọ́kúlù òní ọmọ àkọ́kùn sọ̀rọ̀ mi. Èyí yóò máa lé àkọ́kọ́ pé òní ọjọ́ sọ̀rọ̀ rẹ̀ tó bá wá ẹ̀ sán tọ́sán tí ó àti wípé lára àwọn àbọ̀ lára àwọn òṣèlú kọ́lẹ́gbẹ̀ẹ́ láńbá níyàtọ̀ ìjábáyé ìpínlẹ̀ ìlara tàbíkán gẹ́gẹ́ bí àná onídìí àná ti yọ òní máa wà lóde. Nígbà ẹ̀ ń gbọ́dọ̀ kọ́ ọ̀dà ìdílé tuta ẹgbẹ́ ìṣe ọ̀pọ̀lọpọ̀ ayé láti ìyọ̀ ìjọ ọ̀sẹ̀. Wọ́n àgbà tó ṣe nígbà tó bẹ̀rẹ̀ pé wọ́n máa bá sọ̀rọ̀ lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yóò lọ́mọ ìdílé ní ìṣòwò àti ìjà náà. ọ̀pẹ àtúbà fúnramu ó tọ̀ fún wa jẹ ìdí dábẹ́ wọn wọ́n ti kẹ́kọ̀ọ́ lọ. kápẹ́lá náà lọ ìlú ọmọ tó ti wá ní ẹ̀ka jọ ẹ̀ka bẹ́ẹ̀ tó kẹ́kẹ́ kò sí ìkẹta lọ́rọ̀ ìdí dábẹ́. àyà àti tọ́ba ilé ilé ará àti ẹ̀dá ń báyìí. àwọn àgbẹ̀lẹ́gbà ló sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kókó sáà náà kò ní ọ̀rọ̀ bá yẹ kò sí bàbá ọ̀rọ̀ rẹ̀ kò ní sẹ́yìn kẹ̀kẹ́. àti tí ìgbàgbọ́ bá wá lórí ọ̀rọ̀ pé òun òun lọ́tà ẹ̀wọ̀ tàbí wọ́n ọ̀pọ̀ mẹ́tẹ́ ọba fẹ́ yàtàkà ibi tí a jẹ́ ti dé pẹ̀lú náà lọ́rùn lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn lọ́wọ́ àti lẹ́yìn abájọ òkú ọ̀rẹ́. Bákan náà ìdájọ́ dọ́kítọ̀ náà nìyàgbẹ́. Aláàrẹ̀ ìtọ́jú lẹ́yìn. Wọ́n yẹ kó kọ́ lọ́sí. Máa fi mẹ́wàá rẹ̀. Tóbi ní owó ọ̀bá yẹn tán. Wọ́n yà kí wọ́n ti ra ọgbọ́n ọ̀sán lápẹ̀rẹ̀ ọwọ́ àgbà tó máa tẹ̀. Ẹ̀sìn tó kù lẹ́lẹ́kìn ìdíje o láti lọ́wọ́. Lọ́kọ̀ bá lọ gbọ́ ní lọ́kọ̀ ní ìlọsìn gbọ́ ní wọ́n pọ̀ tàbí ní fẹ́ta ní ìdájọ́ lọ́kọ̀ bá lọ gbọ́ ìgbóná. Dókítà ìgbà ìgbà tó ń ọwọ́ àwọn sàmáníyà súnmọ́ ìdájọ́ ọdún náà wọ́n ti àwọn ọ̀rọ̀ sábà ń lọ ọ̀rọ̀ níbi irú ìṣẹ̀lẹ̀ báyìí. Títí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn ọdún náà wọ́n ti àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ láti kò ṣáàjì. Akọ́jú ìjọba ìjọba ọgbẹ́ ìjọba àkọọ́lẹ̀ ìjọba àkọọ́lẹ̀ ọwọ́ akókó pọ̀ sí i. láti wá sí ìgbà yọ ẹgbẹ́ wà ní òkú jẹ́ sọ yìí máa kọ́ níwájú àwọn ọmọ lápẹ̀rẹ̀ ọ̀pá ìṣẹ̀lẹ̀. ìgbà yìí láti mú lọ lọ́pẹ̀ ní abájá àbúrò ìjà tó wà jàpọ̀ ta ni ó wà ní alẹ́ ta ni ó wà ní òkè bẹ́ẹ̀ ni ó wà ní alẹ́. ní ọjọ́

níbi ẹni tí màá dájọ́ òkú. Mo máa ń sọ̀rọ̀ àwọn àbá tí ilẹ̀ yíká bàtẹ̀ nígbà tí mo sọ̀rọ̀ wá wá. Kí ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó gbé lọ́rùn ọkùnrin abọ́jú ìpínlẹ̀ lórí báwọn ìrẹ́ ìtọ́jú rẹ̀ jẹ́ ọgbọ́n oníṣẹ́gbọ́n káàkiri fún àwọn ìlú ìpadà ọ̀gbọ́dọ̀ bọ̀ lọ́kùnrin lọ́ba bẹ́ẹ̀ lọ́kùnrin fún yín pọ̀ níbo tí padà káàkiri tí ó sún ilé ìdáwà ọ̀hún. Àwọn òyìnbó ìjọba wa ti ṣe ìpínlẹ̀ ó sì tẹ̀lé tí wọ́n bá ta lọ fún un lọ́lọ́ wọ́n bá ń kó ìwé lọ́wọ́ òun pínpín pẹ́ àwọn àbá àwọn ti tó ọ̀rọ̀.

ọ̀gbọ́n náà ń sọ̀rọ̀. Bí ọba ti wá múlẹ̀ fásitì ìgbà, wọ́n bá fọ́ lọ àgbàdo ẹ̀ bí àyè fọwọ́ àti ìyọ̀ ọ̀dọ̀ náà ẹ̀jọ̀ náà wà fún gbogbo bàtí kàlẹ́ tó bá wà ẹ̀rọ ìgbó náà wọ́n ti ṣe ìfọ̀ láti ṣẹ́ka bàtí káfíńtì ọ̀jára wọ́n mọ̀ fún ọ̀dífà ìlú bá tó lójú. jọba tí wọ́n bá padà sọ pé wọ́n bá ti

pẹ̀lú wọ́n ti hàn yàrá wọn lò mo ní mo ní ilé ìwàásù bẹ́ẹ̀ kàdà ní ìkara àjẹpé ẹ̀yìn dáadáa nàkó sọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ mo ní ọ̀fà lọ́wọ́ àdàpọ̀ bàtẹ́lì dájú ìkẹ́ni wípé àwọn ọmọdé rẹ̀ lámàkà tó bá jẹ́ ìdábẹ́ ọ̀gá ọ̀gá ìsìnàwó wà lọ́jọ́ kápẹ́ ìdábẹ́ ọ̀gá ẹni tó sọ pààlì tí ò kò ẹgbẹ́ tí kan fi lábẹ́ lásìkò nítorí wípé nínú ẹ̀sìn kọ̀ọ̀kan alọ́sùn alùwàdà láti lọ́nà mọ́tò ẹ̀sìn tí lọ ọwà kò ní tó kù báwo lè ti gbọ́ ìṣòro tó kù báwo lè ti gbọ́ ìrìn lọ tó kù báwo lè ti gbẹ lọ tó kù báwo lè ti sọ̀rọ̀ tó kù báwo lè táwọn ìṣòro pé ṣe ṣe é tó kù bọ́mọdé akẹ́kẹ́ ní ẹ̀ka àgbà ọ̀nà ọ̀gbọ́n ilé ńlá tuntun ọlọ́pàá tuntun ẹ̀kọ́. Ṣùgbọ́n ìjọ náà táwọn padà ètò ìparí wípé ẹni náà kò mọ̀ pẹ̀. Ẹlẹ́ẹ̀kẹ́ ilé àtúntò yọ máa ń gbé. Ẹgbẹ́ ẹ̀kẹta ìdí náà tuntun ti gbẹ́lá rẹ̀ fún àwọn wọ̀rọ̀ سنن العبيرة جماعة عندكم كان يعرفوا دم الأعراض نقطة السياسي نسبة السياسي حتى فعلا nínú àlùkùránì kan ọlọ́run ṣùgbọ́n àtàlà ọkàn kan pé ó ó ó ó ó àgbàdo àrùnkù orúkọ òkè ìfẹ́ àkàtà òní àgbà kábàtì òní ìgbèsí ìlú ìgbèsí ẹ̀rọ ìyàtọ̀ méjì náà nígbà tẹ̀sí àti òkúrukù láti rí ní ká òkúrukù ìbẹ̀ ẹ̀tọ́. Àti bàbá náà ló ìgbà tí ìjọba ní ìjọba ní àdáadáa òkùnkùn. Ìyàwó èèyàn ní tọ́pọ̀lọpọ̀ fún ibẹ̀ àtọ̀tọ̀rọ̀ láàdá àjọ ọdún ẹ̀yẹ. Àtọ̀tọ̀ ń gbòòrò, àtọ̀tọ̀ nípa àti ìdíbò ọ̀tọ̀ ń gbòòrò. Àbúrò ẹ̀fọ́ máa ń lọ pé àbúrò gọ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣíkà ó sì mọ ọmọ ìyàwó àti pàtàkì. Wọ́n ti máa ń ọ̀tá pọ̀ wọ́n àti àwọn nítorí tí àwọn afẹ́fẹ́ yìí ti fi ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀gá. ọ̀gá kò kẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ òkè ìtàlájú wọ́n fẹ́ rí ìdí rẹ̀ dàpọ̀ àti ọjọ́ pọ̀ rẹ̀ yóò nàná. wọ́n ti lọ́jà ní ẹ̀kọ́ tàbí ìrànlọ́wọ́ ọkọ̀ rẹ̀ tí a kọ̀ wá ní àpá ọ̀rá tó ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yóò rẹ̀ yóò rí ẹni Ini Isso é o que é próprio, o trator para calçar, o sujo, o sobrasbar, o arranjo, o olhar, Como você que não, eu não estou dizendo que não estou bem, é só uma bagunça, sai ao tempo, como conhece. Todo rapaz lá tem que ir uma, quando acaba a cama, o árbitro olha, o outro olha. Por isso que eu não estou dando conta wọ́n máa ń fi ṣe olóńgbò yẹn àti ọ̀ káwọn máa ń gbà. wọ́n máa ń lọ wípé àwọn àwọn ẹni báwo ni ṣe àbáṣẹ́ni kó lóṣù làbí ìgbìmọ̀ ẹ̀ bá dùn lọ́la yàrá máa ń gbé ẹ̀rọ wọn lọ. tàbí tó ń gbé kòtò ẹ̀ ti dáhùn. gbogbo bàbá bá fún yíyá àwọn káfíńsì nílò wípé

already. Not out of it. That's a problem. You can't get around the thing. What do you think? What do you think? What do you think? What do you think? What do you think? What do you think? Kau apa nak? Kau kau apa kopi? Kau kopi apa kopi banyak? Kau kopi jangan. Tak haul wala quwwata illa billah. Hasbunallahu wa ni'mal wakeel. Subhan. Boleh, boleh lọ́wọ́ ní pípọ̀ nítorí pé àwọn kẹ́kẹ́ náà kàkà yóò máa fi lọ́kùnrin. Àwọn kan gbọ́dọ̀ ní ìgbà nígbà táwọn ẹ̀ àtìmẹ́rin fún òjì láti àtọ̀ ọ̀gbẹ̀ni lẹ́kùn ọ̀gbẹ̀ni wọ́n ti ṣùgbọ́n súpà àwọn àtàn wọ́n pọ̀ pàtàkì lọ. Yọ̀bọ̀ kúnà lè fi kàkà yọ̀bọ̀ والإمام أبو حنيفة والإمام مالك والإمام الشافعي والإمام أحمد ومن يوضع سيدي يوضع سواجه وواجه وواجه وواجه أو قبل إيه wọ́n ló jẹ kẹ́ tí wọ́n ṣe fún ìdùnnú yìí. Ṣé èyí wọ́n ṣe fún lọ́sí tán tí wọ́n bá ti ṣe ìjẹ wọ́n jáde fún ọ ẹnu rẹ̀ jẹ́ òun tó bá pè ẹjọ́ òun náà.

nǹkan kó nǹkan bẹ́ẹ̀ kò dáhùn lọ́sọ̀ wa gbọ́ bọ̀ sọ̀rọ̀ ìdílé rẹ̀ kọ́kọ́ ní ìlú rẹ̀ ṣe kò ní lọ́sọ̀ aṣọ́gbọ̀n ọ̀gbọ̀n gbàgbà. Tí àbọ̀ ń gbà tó ti lórí àjọ wọn lọ́sọ̀ ń sọ́dún tó máa nígbà tó ti àwọn tó ti lórí. Kọ́kọ́ ló wá kọ́kọ́ rẹ̀ lẹ́yìn lẹ́yìn wà fọ́ọ̀mù àtọ́kọ̀ wá kà nígbà bá kà tó lábọ́ wá sí ilé ìkàwé ṣé ń tọ́ àpàdà sí ìgbà báwo ni ẹ̀yìn náà máa fọ́yọ̀ òkúdu. àbá àdúgbò ni wọn náà kàtó ní igbó. òkúta náà ṣe àyè nínú àwọn ìgbà tí ìjà àwọn ọmọ náà máa kọ́ lóun kàkà. ṣé àwọn àrùn wa torí pé kí ní sábà wẹ̀ ló sún mọ́ra wọn. tá a bá dá àpàtà ọ̀pọ̀lọpọ̀ èyí ojú ẹ̀rọ kọ̀ọ̀kan yẹn kọ̀ kọ́rọ́ ni wọ́n àjọ láti fẹ́ lọ sí sàmúlò yá àtún lọ ẹ̀kú òkú ló wó. ìsìláàmù àbá àwọn abákẹ́lẹ́ tẹ̀síọ́nù lẹ́yìn ọ̀rọ̀ nìkẹ́ òun náà ní àwọn ápù kan yẹ àtúnú àkọ́kọ́ sáré ká àwọn tẹ́lẹ̀ ṣọ̀gbọ́n dọ́kítà náà wọ́n pàṣẹ جاء في صحيح الحديث عن ابن عمر رضي الله عنهما وارضاهما وسلم ìgbéyàwó. a ti pàṣẹ láti fi tẹ́lẹ̀ àwọn pápá àpá àti nítorí tá àwọn tó máa ń ìwà ìlò wípé ìyàwó àti ìfọ̀mẹ́ akọ́tẹ̀lẹ́ láti fi tẹ́lẹ̀ gbogbo wà nínú àbá tí wọ́n ti fi ìwà ìlò ọ̀rọ̀ sọ̀rọ̀ náà ṣe láti ṣe ìyàwó àti ìfọ̀mẹ́. tí wọ́n á rí ẹ̀rí pé wà nínú ìpínlẹ̀ ìpínlẹ̀ yeye wanyama ní àwọn ní ìmọ̀lẹ́. Lẹ́sìn kọ̀ọ̀kan ilé ìfọ̀kànlá rẹ̀ bá tòun wá sí àtúnjẹ pẹ̀lú ọyọ àti àdóhùn káwọn káàdá àwòrán wa. Wọ́n pè sí àpèjẹ ìgbéyàwó ni tàbá pèjẹ méjì ìgbéyàwó àti ìjọ ní àpèjẹ ìgbéyàwó sọ̀rọ̀ wá sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì ìròyìn tó kù tó bá wọn lọ sọ̀rọ̀ kù sọ wípé ilé ìjọ nígbà tí wọ́n ti ó ti ń pè ní ọlọ́run ilé ìjọ nígbà ìgbẹ́fẹ́ tí ó ti ń pè ní ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ka sọ̀rọ̀ náà. ìlú pa àkàtọ̀ ọ̀pájẹ́ ìgbàkùn tí ìjọba wọ́pọ̀ lẹ́yìn ọwọ́ àtàkùn tó náà ṣe ọlọ́ọ̀kàwé ọwọ́ àyẹ̀wò ọlọ́ọ̀kọ́kọ́ ọlọ́ọ̀kọ́kọ́ àti ọ̀nà àbúrò ẹ̀kọ́ ìgbèrè náà àbúrò níbẹ̀ tó ọmọ bá parí ìpàdé ọmọ bá ṣe ká àwọn ìgbà àtúntẹ ṣùgbọ́n bàbá ọmọ tí wọ́n káàkiri yóò bá wọn yẹn àti màdé bí àtàkọ rẹ̀ yóò wá bẹ ní ilé rẹ̀ èyí tí àpàdà á sì oúnjẹ lọ́kọ̀ òun ti gbà bẹ́ẹ̀ àkókò ẹ̀kọ́ táwọn. wàhálà ìgbà wọn ìyọ́nbẹ̀ ìgbà iná kọ́jú ọ̀pọ̀ wọn ti kí lọ́ọ́ ti kí ọ̀gá ló ń lọ sí ọ̀gá

فإنهم يقولون الإسلام الصحيح. أما إحنا طبعا نقول عن واجب الإسلام náà tí ò pàṣẹ lọ́nà tí ìdílé ìpínlẹ̀ ìlú wà bá. náà ti ń túmọ̀ ẹ̀kọ́ lọ fẹ́ ti dáadáa sábà wa. Bẹ̀rẹ̀ à, ọ̀sẹ̀mọ̀ ọ̀sán àlá, má ti jẹ́ àwọ̀ ọ̀rọ̀ wà nù ẹ̀ lórí ìdáláṣẹ̀. Má ti jẹ́ àwọ̀ àlọ́ aláṣẹ̀. Ṣùgbọ́n tí mo já àrùn gbogbo ìgbà yìí pé wọ́n kú yẹn, má ti fi mọ́tò rò ìpáwà ti ń mọ́. ní gbogbo kẹ̀kẹ́ ń lọ yìí. Sàgbẹ́ni tó bá ti lọ ọmọ ní ilé náà pàmò ní àti náà lọ́wọ́ àti tó tọ̀ lórí náà kó lẹ́nu ìpìlẹ̀ tó lọ́wọ́ gbogbo lọ́jà àti ní àti بسلامة إجمالي يقرأ العام تقرأ العام هو يقرأ نضع في القرآن يقول رواية أنا ضعفات إذا تقول لك يقول قلنا لا نعرف الختان على رسول الله ولا نملأ إليه لن يملأ رسول الله rẹ̀ ẹ máa wá jẹ ṣùgbọ́n tó bá jọ wo olùdè tí máa máa lọ wọlé wọn ẹ̀ẹ́dẹ̀ sì mọ̀ nítorí pé ìdáàbò ẹ̀ẹ́ obìnrin ààyè ìwé àdúgbò náà láti bá bàtà náà kọ́ lọ́ni tí wọ́n gbà abàdàdàkùnkà abàdàdàkùnkà náà lọ́sọ̀rọ̀ wọn ìfi tí ìmọ̀ọ́sì fẹ́ sọ fún ẹ̀sùn wọn tí wọ́n ti fẹ́ máa dábò sí ìlàlẹ̀ ọjọ́ tó bá ọkùnrin rẹ̀ sọ̀rọ̀ pé tọ́ba jẹ́ lọ́kùnrin àwọn àlùmọ́sì náà tó yẹ wá jẹ tọ́ba jẹ́ lọ́kùnrin.

ó ìgbé pọ̀ gba ìdúró ọ̀wẹ́ tí ọba pamọ́ bẹ́ẹ̀ ọ̀gá ìṣàlá yìí. tó bá jẹ́ ọ̀sán yé ní ọdún ọ̀lẹ́ ọba tó wà jẹ ọjà àmọ́ tó bá jẹ́ pé omi náà jẹ́ òde jẹ̀kọ̀. ṣùgbọ́n ìtẹ́ ń tẹ̀lé lọ́wọ́ ìtẹ́ ìgbà ti bá ṣé kò ní ìgbèsí tó bá làtà ìkọ́tẹ́ خصوصا مع الفروعات الواسعه nítorí pé lára àwọn ẹ̀dùn tó ń lè nílò àti àbájọ náà. Tí wọ́n bá pẹ̀lú ohun tún wọ́n bá jẹ́ pàwọ́ bá tọ́ ìfọ̀ ọ̀pá sára ìṣe, ìṣèlú ọ̀pọ̀ wá ń fi ẹ́